ونستهديه إنه من يهده ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سبحان من كان قبل الخالق أجمعهم لا قبل من قبله لا بعد إلا هو لا قبل من قبله لا بعد إلا هو سبحان من كان قبل fún. أجمعهم nǹkan tí ó jẹ́ pé òun náà ló ti wà kó tó dá àwọn ẹ̀dá. Subhana man kana qabla al-khalqi ajma'ihim. Yálà àwọn ẹ̀dá èèyàn ni àbí àwọn àlìjọ̀nú àbí àwọn màlẹ́kà ọlọ́run. La qablu min qablihi la ba'du illa hu. Bákan náà gbogbo ohun tó kù tọ́lọ́run tún dá láwọn ìtàrí àti ìtàríta kan gbòrò wọn. Láàkọ̀bí ló من قبله لا بعد إلا هو àtàwà àti gbogbo ń tàà dẹ̀ẹ́rẹ́ àti ń tàà ń gbúrò ẹ̀ lọ́tún lóṣèé náà Òpin àdébà gbogbo wá ń jẹ́ kan táàrọ gbà ìdá. Jẹ́lẹ̀lẹ̀ kan tó máa ṣẹ́kù tó pìyàn ní débà náà lọ́lọ́. Oye tó fi ṣe bẹ́ẹ̀ ohun kò ṣe bẹ́ẹ̀ ni. Jẹ́lẹ̀lẹ̀ kábíyèsí ọlọ́run tó ń dá nìkan ṣe sí nǹkan kan òdẹ̀ nídì láti máa wá sọ pé mi náà fẹ́ kún ẹ lọ́wọ́. ọmọ lè rojú dúbìgì wà bí àrọ̀ fúnná ọ̀rọ̀ náà jẹ́ bùkátà sí kún àwọn tá a fi mọ́ náà nìyẹn wa. Allahu akbar kabbarina kẹ́kọ́lì ìkọ́lá. Ọlọ́run bá tóbi kábíyèsí ọlọ́run bá náà. àkìbáwù kábàrì náà kẹ́kọ́lì ìkọ́lá. Pàdé tó wa shukran li rabbin nazidin ni yàtọ̀ sí kó tóbi yìí, a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ò tóbi tọ́lọ́run àbí kó wá tóbi jùlọ. Hamdan wa shukran li rabbin nazidin ni hami. Afilé iṣẹ́ yẹn ọlọ́run àfi fún. A fi sẹ̀mí ìmọ̀ rí pé a tún di ọdún yìí hàn sọ́dọ̀ ọlọ́run ọba tó níwá. Lẹ́nà àtọ́rọ̀ àlékún ọlá rẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àtọ́rọ̀ àlékún ìkẹ́ àlékún àánú rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà. Àwọn bẹ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àti gbésí ayé rọrùn kọlọ̀kójọ kó túbọ̀ fi ṣe kẹfà wa náà. Tí a bá ń lékún lọ́jọ́ orí láyé, tẹ́yàn lékún láwọn nǹkan àǹfààní táyé láwọn property táyé tẹ́yàn bá lékún níbi tẹ̀sìn èyàn tí lékún níbi eré o ibi àwọn pàǹtí tó máa tán ọ̀nà níbi tí àti ń lékún yẹn ń tó máa ṣẹ́kù lò lékún lórí ẹ̀yẹn kọ̀rọ̀kójọ kọjá túbọ̀ lékún níbi tí imani níbi tẹ̀sìn wa tó pé imani jẹ́ mùsùlùmí ìjọ́lùsílọ́hun yazidu wa yankusu pàfẹ́sì tí wọ́n rí kọjá lámẹ́ni rí tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n tó ṣẹ́kù láyé afẹ́nukú gbogbo olùmáyé lórí àwọn ayá al-Qur'an àtàwọn àhàdìtì tó pọ̀ rẹpẹtẹ ọ̀nà ní pé ń tàn pè ní imani ó máa ń lékún ó dẹ̀ tó máa ń dínkù tó máa jẹ́ kó lékún náà ní rújókú sáwàyé limon yezid bi tọ́à tí a bá ṣe ń ṣe tọ́lọ́run tí a ń tẹ̀lé òfin ọlọ́run tí yàn jókòó wà sí tí yàn gbá rẹ̀ tí yàn mọ́ra sẹ́sì sí imani a máa increase a máa gùnkè sí a máa gùnkè sí ọ̀yẹ́ ń kúsù bèlè máa àfíyà tí yàn bá ti lọ́mbà wọn nílé ayò ilé tẹ́tẹ́ ilé ọtí àbíyàn tí ń òkú lórí fóònù imani ya bẹ̀rẹ̀ sí jáwálẹ̀ a máa jáwálẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ apàdàdé tí ò ní sí kankan máa nínú kólóyìn lọ́hùn ọlọ́mọ́ fi rú ẹ̀ ṣe àgbákò fún wa mo kí àwọn ìmáàmù wa ní olókùta wá ń bí lápapọ̀ kọlọ̀kúbà lọ́rẹ̀ mi lórí dáadáa kọlọ̀mbà àṣàrékún dáadáa rẹ̀ fún yín mo fi kéèké tí kí gbogbo àwọn àfáàwà gbàwọn àìmọ̀ tó kù náà tó fi lórí àwọn tí wọ́n darí ètò mo kí lọ́pọ̀lọpọ̀ wa baálẹ̀ ládùúgbò wa ń bí baálẹ̀ tọ́lọ̀ ń baálẹ̀ ní kọmọ ajókòó ó yẹ kọ́kàn lè máa balẹ̀ yí pé ìran balẹ̀ ṣe balẹ̀ tí ń bọ̀ fún ìran balẹ̀ ṣe balẹ̀ tí ń mọ́rò jáde ìran balẹ̀ báyìí kò gbọdọ̀ jẹ́ balẹ̀ ọlọ́tí ìran balẹ̀ báyìí kò ní jẹ́ balẹ̀ tí ń gbalẹ̀ onílẹ̀ ìran balẹ̀ báyìí ní jẹ́ tí ń àpadà dàgbà wá bẹ̀rẹ̀ sí yọwọ́ kọ́wọ́ pé kí ló wá rọ́lù bálẹ̀ bá ń ilé wá dé sí ọlọ́jọ́ orí wọn yìí ọlọ́má fi rẹ̀ṣà náà fi yìí. mọ̀nà àmàlà náà ẹni tọ́lọ wọn bá dá torí dáadáa ṣe pẹ̀lú àwọn èèyàn láwùjọ. Àwọn èèyàn náà súnmọ́ náà ní àríwọ̀ kọ̀ntrol ẹni akálẹ̀ ẹni Rí pé, nature ọmọ ẹ̀dẹ́ èèyàn ni pé

mo fi ti bàbá bálẹ̀ kí gbogbo wa ní community lápapọ̀ wípé àbúrò ẹ̀ṣàdánwò fún yàn àgbákò lélé yẹn náà ó ti bàjẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò mọ̀ ń tó kàn má àrọ́kùsọ lẹ́sàbí harami láàkín fèèl obìnrin jógin ṣe haram ṣùgbọ́n ni lọ́dọ̀ ọkọ rẹ̀ ni ọ̀ ẹ̀ náà àtọkọ ẹ̀ nínú ilé ló lè dá gbogbo ààrẹ ilé yẹn ó lè máa kọ́ fúnra rẹ̀ kó máa kọ́ fúnra rẹ̀ pé lè máa jó fọ́kọ̀ ọkọ náà lè máa kọ́ fún kó náà tó máa jó fún ṣùgbọ́n ọgbọ́ eléyàn gbogbo fẹ́ máa ju ara ṣe oríṣiríṣi ìwájú ọkọ lóhun àtọkọ ẹ̀ nìkan eléyìí tí ò ní la music àwọn piano oníṣẹ́ gita ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ẹ má bínú àwa náà gbìyànjú pé Kama má pẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ́ léṣì ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́wọ́n bá pé apàdàjọ mítọ̀ fàwọn méjèèjì ó lágbára púpọ̀ ọjọ́ lókó gọọmẹ̀ntì lékò lọ́run nínú èkó gbígbígbì lọ́run bẹ̀lá tí ń bọ̀ àwọn méjìdẹ̀ ní lẹ́ṣọ́rà ṣùgbọ́n fortunately for us ìgbà tí mo sọ fún ọ pé àwọn ọ̀lẹ̀jẹ́ second lecturer lónìí ẹjọ́ àtúnṣe ní program lábẹ́kúta báwọn lẹ́ṣe fẹ́ ṣe wá sí èrò bẹ̀ fẹ́ jẹ́ bí kásọ wípé times 100 ibi àdúgbò jù bẹ́ẹ̀ lọ kò ọlọ́run jẹ́ kí wọ́n gbà tó wà lẹ́nu pé pẹ̀lú ògo àkọ́kọ́ ṣe election immediately bá ṣe kírun tọ́nà náà bọ́ sọ́nà ṣùgbọ́n ọlọ́run bá tóbi púpọ̀ tó bá tàwà nínú àkọọ́lẹ̀ kó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀dá ọ̀rọ̀ gbọ́dá sí àwọn ń bọ̀ láti gbà náà bá ṣe ń bọ̀ náà rí àgbàbì kankan àdẹ̀dú lọ́nà ṣùgbọ́dọ̀ bí ní agbára lọ́nà ó ní àkútọ̀ kú tí bá ti àlẹ́ iná. Àwárin, àwárin ní dákúrẹ kú díẹ̀ díẹ̀ aṣáwà ló bẹ́ẹ̀ tàbí débí kútọ̀ ọkú tí bá ti rìnlẹ̀ iná àwọn ayawa tó wà wá Abu Habiba ìjẹ̀bú mi ọlọ́run má jẹ́ kí ó rí ààrẹ láíláyò láṣẹ́ iná kútọ̀ ọkú tí bá ti rìnlẹ̀ iná bí mo sáfàbà ti sọ pé ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tútẹ̀ ah, àwọn tàbí ọjọ́ kan náà pé ọ̀ntẹ̀ ah, ó yẹ ẹ̀tútẹ̀ kálá arọ́gbọ̀n mi ìdáni àní àfikà mìtọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run padà wá gbàdúrà wa tó bá lọ́jọ́ tó pàwà ní second lecturer ní bá díẹ̀ tọ́lọ́ ní káríké nínú kéwú àjọ àwọn àfọwà tàwọn bí wá gbà ó ń ṣàǹfàní náà náà fi ń kèwà bí kèwà lọ́n pé ká wá sọ tàbá wá sọ tójú tọ́ọ̀rọ̀ ọlọ́run àbíwá kọ̀nà kó jọ àpadà sí abúrútà àfi ibi tá a ti máa wo ẹ̀rìkọ́ mọ̀ tí kọ́kọ́ máa sàkan wá náà pé ń ta fẹ́ kàn pí ẹ̀sẹ́ra wọn yìí kò jọra wọn kọ́lọ̀n kó tún wá ṣe ní tí a bá gbọ́rọ̀ yẹn ni tó yọ̀ lẹ́jù nínú àwọn ẹni tàná èyàn fẹ́ rí pé ẹni tó múra sọ́sìn jù nínú àwọn ẹni tò ní òjì ìbá ẹni tó ṣọmọlúwàbí jù nínú àwọn ẹni tì ní kò tí ìbẹni nínú àwọn ẹni tàná ọ̀nà wájìn díẹ̀ aláṣẹ wá fẹ́ dàdá àwọn ẹni tànà báwọn aláṣẹ fẹ́ bá wọn. Muhammadu Rasulullahi wallazina ma'ahu ashidda'u 'ala al-kuffar. رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الواصي جمع ليلة جاجة محمد رسول الله محمد رسول الله الله انفروا يا نبي اتهني رتموا الشيء sallallahu alaihi wasallam walladhina ma'ahu aya alquran ni tí wọ́n bá kà lórí ìrun a le sa ti sallallahu alaihi wasallam tori shiri shawan kan me lo ma ṣẹlẹ̀ la masajidu ni sin ṣùgbọ́n bá ṣe dárúkọ rẹ̀ báyìí bọ́pọ̀lọpọ̀ wá ṣe gbọ́ àti ṣe sallallahu alaihi wasallam fún orúkọ ìta gbọ́ nìyẹn ṣùgbọ́n tó bá ká mọ́rin ìrun báyìí ìjá lè ṣe sallallahu alaihi wasallam káyanjú eléyìn náà pẹ̀ rárá a lè ṣe akọ̀gbọ́nà alkùránì lágbọ́ tí wọ́n kà lọ. Muhammadun Rasulullahi wallabi na ma'ahu àti ìdáàbò alalikúfà. Aláwọ̀ ní ànábi sallallahu alaihi wasallam. Wallabi na ma'ahu. Wallabi na ma'ahu àtàwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ tí ń ṣe sàhábà rẹ̀ àwọn ọ̀tá ọlọ́wọ̀n bá ní wọ́n máa ń lè mọ́ ohun lọ pọ́ìntì àkọ́kọ́ nìyẹn lílé àwọn mùsùlùmí tàná ipé wọn ò fàyílẹ̀ wọn ò fojú lẹ̀ fún èèyàn láti ẹ́ntà àwọn bákanbákan ọ̀tá ọlọ́wọ̀n bá ní wọn fojú lẹ̀ fún kíkọ́ ẹ́ntà àwọn lọ́nà tí ó dáa wọ́n ṣe dára sáwọn kìtìrí náà wọ́n láwọ́ sí wọn ṣùgbọ́n wọn ò fún wọn wọn ò ẹ̀sìn wọn lẹ̀ fún wọn wọn wọ́jọ mọ́lúwàbí wọ́n lẹ̀ fún wọn wọn wọ́ra wọ́n lẹ̀ fún wọn wọ́n ń bára wọn fa wàhálà kan wá jẹ́ pé kèfèrí ló wá ń bá àwọn mùsùlùmí dá sí kì í ṣe tí ẹni tí ò mọ́ lọ́mọ́ máa bá wọn tí wọ́n kírun tí wọ́n sinú tí wọ́n gbààwẹ̀ dá sọ́rọ̀ bá wọn yanjú ọ̀rọ̀ bá wọn parí ìjà ó ti wá burú lónìí àti pásà ló ń bẹ́lẹ̀ ha àtọkọ̀ ẹ̀yànjú ọ̀rọ̀ nínú ilé kọ́dọ̀ ló ń bá olówá kó sún ọkọ̀ ẹ̀mí náà tún dé tí ẹlẹ́ha tẹ́lẹ̀ tó kàn mọ̀ nìkan madam madam sorry sorry madam i'm begging you in the name of jesus ah Rùhàmá wọ́bẹ̀ ìnáhùn. Yẹ́nà bá tún lọ pọ́ sí ní ti yẹn pé jágun tún sáré pass message ìrọ yẹn. awalafa ogiri wa ló lanu. wàlẹ́bìnà màáhù ṣìdá òhàlẹ́lẹ́kọ́fà. ọlọ́nibá wà láwọn musulmi tàná ṣeré láàrin ara wọn rúhàmá ubaina hùn. rúhàmá gan ara wọn gan. rúhàmá ubaina hùn. àwọn ọkọ wọn lójúkẹ ní mú ni. àwọn wọn bí

àwọn àgbàlagbà àgbà yẹn ṣe dáadáa sáwọn ọmọ kéèkèé àárín wọn ọmọ kéèkèé ní wọn náà ṣe dáadáa sáwọn àgbàlagbà àwọn sàábà ní àwọn ẹni rẹ̀ tàná là ń gbọ́rò yìí wọ́n yẹn ìṣọ̀kan wà láàrin wọn ìfẹ́ wà láàrin wọn ìtìjú ara ẹni wà láàrin wọn ìláwọ́sẹ̀lẹ̀ ẹni wà láàrin wọn tó bá rẹ̀ nìkan nínú ó ti rẹ gbó wọn àwọn tàná nìyẹn o ṣe bó ṣe rí lára wa lónìí nìyẹn ẹ̀yìn náà kí ló fà kí ló bí tọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ agbọ́yẹ̀sù tó jú sára wọn ni tàrọ ùn rúkàán tó jádá sí abẹta rúnà fọ́tùlá mìnàlọ́hì wárí ìdúnwáàná aláwọn tó bí kíní sí wọn lára ní pé bí tí wọ́n lọ ni wọ́n wò tẹ́ bá ti ń rí wọn báyìí lọ́kùnrin lóbìnrin wọn rúkàán sùjádà wọ́n tẹ́ kọ̀kọ̀ wọ́n kírun fọ́lọ́hun wọ́n fójúbalẹ̀ fọ́lọ́hun wọ́n sílọ́hun ni wọ́n dẹ́díkétì gbésí ayé wọ́n yọ̀ǹda gbésí ayé wọn fọ́lọ́hun wọ́n fẹ́ káwọn yàwó àgbàlagbà náà gbọ́ mi yé dáadáa wọ́n yọ̀ǹda gbogbo àlámọ̀rẹ́ ayé wọn fọ́lọ́hun pátápátá ẹ̀sìn olóògbàkóso gbogbo inú ọkàn wọn wọ́n retí nǹkan kan lọ́dọ̀ ọkọ kódà kọ́ máa tí èrí kódà kíyàwó má dùn wọn nínú àwọn aṣàmà tójú ṣe tí wọ́n pa àwọn òfẹ́ ìrìbìnú ọlọ́run kódà kí bàbá wọn má gbọ́ bùkátà lórí wọn níjọ́ tó bá kàn kan ṣojú sí sí bàbá wọn ṣe torí pọ́ mọ̀ wípé a ní tàn fẹ́ ní àdìjọ́nà ọlọ́run torí ẹ̀sìn yẹn ni wọ́n gbé síwájú báyìí ṣẹ́sìn oníkálukú wá gbé síwájú lónìí àbí bísínẹ́sì wa àbí prọ́pátì oníkàlùkún náà mọ́ tó ń tè síwájú tó bá ti yẹ pé ẹ̀sìn ló gbé síwájú òun ló lè gbà tọwọ́ ẹ̀ tó bá mú nǹkan kan dání báyìí tó bá sọ pé ọlọ́run ní kíni yóò dá lẹ́sẹ̀kẹsẹ̀ kò dá náà nìyẹn ìròyìn àwọn ìta náà nìyẹn níjọ́ tí àyà ọtí sọ̀kalẹ̀ fún wọn pé ọtí di haram látò lọ àwọn kèfìrí náà kọ́kọ́ rí pé nǹkan kan ṣẹlẹ̀ nílùú pé ń bo ní àgbàrá tí ń ṣàn wá ń bodòjó ti rọ̀ tágbàrá ti kúnlù báyìí wọ́n ń pera wọn ní pé ah, lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tẹ́sẹ̀ ẹ̀ lọ pé oó àti gbọ́ àti gbọ́ wọ́n ti ń kàlá ẹni ara tí ń gbọ́ tí ń kàkàkiri ọlọ́run ti kú ọlọ́run àwọn táwọn sìn tí Muhammadu ń pè wọ́n sí ó sọ pọ́ títí ti di haram àwọn gbọ́dọ̀ mú tí mọ́ àti ní ìnà mọ́lẹ́ kọmù wal maisir wal ansab wal shaytani fajtanibuhu ọ̀nà ọlọ́run ti ní ó ti di haram lẹ́sẹ̀kẹsẹ̀ ogun ọtí tí wọ́n pọn sílé àwọn drum bí irú ìta máa fi ń kó drinks sí níjọ pátí àbí ìtàwọn yàwá fi ń rẹ fùfú òun náà máa fi ń pọn tí síngbà náà tán máa máa lọ ti bí pèlì bọ́nú ẹ̀ lọ fi gbọ́n kì í ṣàwọn tí olùṣìtò ní tinú ògò tinú sachet tí olùṣìnà wẹ́lẹ̀ yẹn àwọn máa ń pọn kalẹ̀ tó ní kálukú máa bú máa rọ ọmọ wéṣe wùn ẹ́ ọmọ àfi pèlì bú ni wọ́n ṣe mọ́ tí ìgbà lẹ́sẹ̀kẹsẹ̀ oníkálukú yìí ti lé ẹ̀dánù ó wá ń pàdé pẹ̀lú ara wọn ó pàdé pẹ̀lú ara wọn àgbàrá wá kún gbogbo òlú wọ́n fi wá rí pé òjò ọ̀rọ̀ ń bè kan kí ló ń ṣàn káàkiri yìí àwọn ẹni tàná nìyẹn àìmọye tó ní kálukú ti gbọ́ níwàásí lónìí pẹ̀lú onítọ̀wọ́ èyí tó ní jùlẹ̀. alẹ́mẹ́ta kó sínú cooperative olówèlé ni ó ní àfá kẹ́ẹ̀ṣe wà sí dọ̀lá ìtò máa ṣe kúrè ẹlẹ́mí ti gbọ́gbọ́gbọ́ pé tó bá ti ẹ̀wà lọ́wọ́ tó yún ẹ lọ́wọ́ kì í ṣe bí òkú ṣíṣe fi kọ́ mọ́sálásí lórúkọ yí ẹ̀ yìí bèèrè lọ́rọ̀ àfá pín bolo lè èsì èèyàn kan lè bà mí sọ àríkẹ́nu ṣòkú ya mi o. kó mú títẹ̀ rí dáhùn fọlùwà fàájùn kọrí ìbàdàn kó mú sẹ̀rí dáhùn. sábà palẹ̀ mọ́. kó mú sẹ̀rí dáhùn. mo ṣe gbọ́ wà tuntun sákòtò náà níyí padà yẹn continue. kó mú sẹ̀rí dáhùn. kó máa pìpì ẹ̀ kalẹ̀. fọlùwà fàájùn kọrí ìbàdàn. kẹ́kọ̀ọ́ fún ẹni information pé

kò dá kò dá náà ni. Bàlọ̀fàájú bọ́lì ìbàjú lítẹ̀kù na dárọ́gà fi gàdí ìjànà tún. Lítẹ̀kù na dárọ́gà fi gàdí ìjànà tún. Ó palẹ̀ já pé àtúbọ̀ sí ìmẹ́ àti iná àrìjọ́nà láti jọ máa pàdé ní gbogbo ìtawà ń sọ yìí Àrọ̀ Kò jẹ́ kò ṣe túnyàn mọ́ kò ṣe tún wá má ẹwọ́n bá tún táyé wá kí nìkan ni máa yà ẹ̀tàn jẹ́ lásán èèyàn fi ń tan rẹ̀ jẹ kò sẹ́nì kan tó lọ tó tún padà wá rí irọ́ lásán dẹ̀ làkúdà ayà ẹni tó bá ti kú ti kú náà nìyẹn ìkọ́síta wá náà ní ká tún ṣe dáadáa àwọn ẹni rẹ̀ tààrà náà anábi sallallahu alaihi wasallam ó yàn jẹ́ ọ̀rọ̀ láàrin àfáwà abubakar siddiq radiyallahu ta'ala anhu àti umar bin al-khattab radiyallahu ta'ala anhu ọlọ́mọba ṣàlékọ̀ yọ lẹ́rẹ̀ fún àṣùhábà yìí àmín àwọn ń wáyé láàrin wọn àwọn náà kí ń ṣe ń jẹ́ àwọ̀ gbọ́dọ̀ wáyé láàrin wa tó fi ń wáyé láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn ìyàwó wọn ó wáyé láàrin Abubakar náà Siddiq àti àfáàwà Umar bin Khattab báwọn náà ṣe yanjú ẹ̀ radiyallahu ta'ala anhuma wọ́n fẹ́ sí yanjú ẹ̀ wọ́n fìfẹ́ yanjú ẹ̀ wọ́n yọra wọn lódì tó ní kálukú fi padà sọ́dọ̀ ọlọ́run. Wàlẹ̀bìnà tábà wà ó dáàrọ̀ wà lè ìmáànà mi ń kọ bílì hìmì òfin búnà mẹ́rin àjàrọ̀ ilé Àwọn tọ́lọ̀ bá ń ròyìn, àwa tò ní àwa kan gbọ́ ni akàn gbọ́ wà sí akàn ṣe wà sí ni ìjúwọ́jú sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ní kéré kọ́dà ìrọ̀mí tó bá ti rí pọ́ mọ̀ òun nínú ilé ti múra sẹ́sìn a ti máa kọ́ṣàn ọmọ ẹ pé wáwáwá ó ti ń le jù ó ti ń dágbára jù ni ṣe gbogbo àlàmí tó ló fẹ́ bó ṣe gùn lọ́rùn tí kó wá jẹ́ ìrànmẹ́ òkùnkùn ni tó lè ṣe rí ẹfílẹ̀ àwọn sọ̀hábà tá ń sọ pẹ̀láwà alladhina tabawwa'u ad-dara wal-imana min qablihim ẹjá tó fọ́ sí agbó ni wọ́n ṣe náwó sẹ́sìn ta fi fẹ́ mọ ìṣọ̀kan tí wọ́n tó bí ìṣọ̀kan tó dáwọn tó ń bí ìṣọ̀kan láàrin wọn rèé ta sọ pé à trace brotherhood àwọn kankan ló máa bí tí nǹkan yẹn ò bá ti dúró kò lè síjọmọ ọ̀yá ká má tanra wa àlèfàkù náà wà nínú ẹ̀ àwọn bàbá wọn lẹ Yorùbá àtàwọn àyá wa wọ́n ní àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní

10,000 ní payage ìṣàkàn tí àgbé pé ákìntì ẹ̀rọ pa mẹ́fà ya mọ̀ lè jẹ́nà agbádá ó tún wá sọ pọ́ fún wáyé fún olètò bàtí òṣì trọ́sà ah, mọ́ṣàpàdà ìfẹ́ṣọ́lẹ̀ mọ́ padà ara 10 yards ah, lẹ́ni tí òun sọ fún pọ̀ ra aṣọ 10,000 naira payage ó dẹ̀ ti ra 100,000 naira òun dẹ̀rẹ́ kò dì ní 2,000 naira tó máa fi jẹun sùn lálẹ́ yìí òkú wà ní ò kò lè dúrò ìjọmọ̀ ìyá yẹn ò lè jàbí. Lẹ́bìnà dábà wá ó dára wà lè máa nàmì ọ̀kọ́ bí lè hìm rí bú na mẹ́nà ìjàrọ̀ ilé yìí. Ọgbà tọ́lọ fi ròyìn ọzọ ọba yìí ni. Wà láyé jí dúnà fi ìsùdúrì hìm àjàtà mímá tó. Ọlọ́run ní nínú tí wọ́n ní àwọn máa ń na, kódà wà lọ́wọ́ kánà bí i mọ̀ أنفسهم ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة الله أني أعوى الصحابة nínú táwọn máa ń ṣe ni pé yùsìrúnà àlá àwọn fúsìhìm wọ́n máa ń tó mọ̀làkejì wọ́n fìlì tó ń ṣe ó máa ń ṣe àwọn náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́lẹ̀ òkè ẹnẹ́bí mọ̀kànsọ́ọ̀sọ̀ يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة wọ́n ní tó fẹ́ fowó ṣe wọ́n ní project tó fẹ́ fowó ṣe o ọmọ ya mùsùlùmí náà wá gbọ́rọ̀ ẹ̀dẹ́ pé ara ní ebi ń pa àárẹ̀ ń ṣe wọ́n ti fẹ́ lé nílé ibi tó ń gbé wọ́n dẹ̀ gba àjọ tó ti náà níyàn pé àwọn fẹ́ lọ fi ṣe líńtẹ́lì ilé wọn wọ́n dẹ̀ ní ẹjẹ́ ká fi ṣe mo náà níyàn pé kí fóòyàn ṣẹ̀yàn pàmẹ́tì fún brọ́dà yẹn lẹ́fì táwọn àti àwọn wọ́n lè fi hàn tẹ̀mí lọ́rùn wọ́n dẹ̀ gbà káńsínà bẹ́ẹ̀ lóṣooṣù ẹnikálukú bá ṣe jókòó mi ká bèèrè lọ ara wa àwọn táwa mélòó nínú tó rí pé kò ń pàrọ bàtà láti bí ọdún méjì tó ti mọ́ àwọn aṣọ tó ń wọ̀ yìí náà ni ó ti pọ́mọ lọ́rùn wọ́n náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mélòó nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó nákàntí wọn lọ́wọ́ tó máa ń dédé tẹ̀ sí ni. Wow àfikádẹ̀ rí pé ọmọ ìyá wa kan ní property tó fẹ́ jùlẹ̀ nígbàǹjo kásáré ìràmọ́lọ́wọ́ kó ṣàjẹ́ tèmi kó ṣàjẹ́ tèmi ọlọ́nà àwọn sọ̀hábà yẹn wọ̀lọ̀wọ̀ kánàbí ìmẹ̀ tí wọ́n fẹ́ ṣe tó fẹ́ gbọ́ ní bùkátà ara títí wọn yóò sì rónà àlà àǹfúsìn wọ́n right títí wọ́n yẹn fọ́mọ̀ ya wọn la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi gbogbo wa bá ṣe ń gbọ́ láti sí ilẹ̀ ẹjá lọ ká lọ ṣàtúnṣe lórí kíní ṣẹ́rí bó ṣe lè kó kéré tó ọ̀rẹ́ tó bá ń wá continuously ọ̀rẹ́ tó bá ń wá ní gbogbo ìgbà sọ́dẹ̀ èèyàn kan kódà kó jẹ́ pé tó ń fẹ́ ní ẹlọ́sẹ̀ o ní 1000 naira wallahi a máa rí díẹ̀ kó jẹ́ 1000 naira fẹ́ nìkan lọ́sẹ̀ ọ̀sẹ̀ tẹ́kàn dáṣì ẹ̀ tó bá ti díjọ́ tẹ máa ń fún yẹn ọkùnrin àti wà ń bẹ̀ láti di ó kọ̀lá a ti ní tó ń fowó yẹn sọrí ẹ̀ a ti níbi tó ń fowó yẹn dí ẹwà wo bọ́lọ̀ ṣe bless yín tó ẹwà nílẹ̀ mi bẹ́ẹ̀ tẹ bá tajà tán bí oṣù àbí lópin ọ̀sẹ̀ ẹni àwọn ẹrú ọlọ́run kan tẹ́ máa máa yọ nǹkankan nínú tẹ́ ní nínú àwọn ọmọya ń tẹ́jọ ń kírun tẹ́ máa yọ fún ajẹ́ kọ́kàn wọn fà kẹ́mì wọn balẹ̀ sẹ́sìn ajẹ́ kí ni wọ́n dùn àwọn náà máa bẹ́ náà fún pé ọlọ́run ṣubú níjọ́ tó bá ṣẹlẹ̀ àwọn alẹ́ àwọn èèyàn wá ní ṣùgbọ́n àwọn máa mọ̀ lọ́kàn ara pé irú ilé ọlọ́mọ yẹ kélé tó jí ọlọ́mọ yẹ kélé má padà sáburú àyúrú ẹni báyà aláàánú wa ní láàáyúmínú àhàdúkùn hatta yuhibba li akhihi brotherhood àfi ká build àwọn kankan tó máa build brotherhood àfi káwọn kan yẹ dúró kọ́dà láwọn mọ̀sáájì ìdèmí máa ń sọ mọ̀ ṣùsọ́ ní mọ́sùkì wọ́n gbàta kó débi tàwà ẹ̀ náà pé àkọlẹ̀ káwọn tó fẹ́ kínú ní mọ́sálásí máa sọ́fà òkúwà wádà ẹwà òwò káàkiri lónìí millions billions náà yọ́ fi ń kọ́ mọ́sálásí káàkiri competition ni wọ́n fi ń ṣe mo ti rí mọ́síkì lágbájá mo mìíràn fẹ́ kọrú ẹ̀ mo tún fẹ́ sílẹ̀ ṣe mo tún fọ́nà àwọn mí foundation mí àwọn owó yẹn dẹ̀rẹ́ ẹ ṣe àwọn mùsùlùmí jọ ẹ

kórí fún mi gẹ́gẹ́ bí kórí fún gẹ́gẹ́ bí ìrọ̀ ọkàn sí mi kódà rí fún mi gẹ́gẹ́ bí ìrọ̀ ọkàn tèmi sí ẹ ẹjọ́ cháàlè cháàlè ṣàdú àyè mọ́ nìsín arọ́hìmúnà Ọlọ́run ní anábì sàtàtà ní gbogbo ẹni tó bá ti máa ń kí àwòyàn ṣàánú àwòyàn láyé. Yarhamuhumur rahman. Ọlọ́run ní dáwọ̀ kẹ́ẹ̀dú fún náà. Irhamu man fil ardi yarhamukum man fis sama. Alábìnrin ẹ máa ṣàánú ẹ máa ṣe dáadáa sáwọn tẹ́ ẹjọ́ ń gbé lórí ilẹ̀ ayé yìí. Yarhamukum man fis sama. Ọba tó ń bẹ lókè sọ́mọ̀ keje lẹ́sẹ̀kẹsẹ̀ abẹ́lẹ̀ sí ràn yín náà lọ́wọ́. Kò síbi tá à ń kó lọ, kò síbi tá à ń kó dúkìá lọ. Ẹ jẹ́ ká ní impact nínú ìgbésí ayé others ẹjẹ́ ká lapa nínú ìgbésí ayé àwọn ẹlòmíì náà kó lè bí ṣọ̀kan láàrin wa nínú ẹ̀ náà ni àyíyádásílì maridi èyàn ṣàárẹ̀ ọmọ ya wa ní ládúgbò sájọ́ ń kírun àdẹ̀ dédé rí pé wá smọ́skì lè ni ẹ bá òyàn jẹ́ gan ìmọ́mù lè máa rántí kọmítímẹ́ntì mọ́mù máa ń pọ̀ ohun tí mọ́mù fèsì tó wà lórí ọ̀pọ̀lọpọ̀ àwátájẹ́ lórí pọ̀ gan ẹ má sọ mọ́mù lẹ́nu mọ́mù dẹ̀ wá wò mí mọ́mù dẹ̀ yọjú sí mi rárá ẹ̀yin tẹ́yìn náà bá jẹ́ jẹmọ́ kódà lọ́wọ́ ẹni ẹ débẹ̀ sọ pé mọ́mí ní ká máa kí yín kódà tún lè gbẹ́bù dánú fún kẹsọ pé kẹsùn náà kọ́kọ́ lórúkọ mọ́mí mọ́mí ní ká gbé fún yín akọ̀kọ̀ mọ́ máa kí mọ́ ẹ má bínú pé mẹ́ra ìyọjú náà ó ti jíṣẹ́ ẹ̀yìn ó ti jíṣẹ́ ẹ̀yìn kò nímọ̀ pọ̀ ti ṣe ìjọmọ̀ ya nìyẹn ṣùgbọ́n burú nìsìn tó lówó bá síkì ní àwọn jọmọ̀ máa lọ ń bẹ̀wò àti mọ́ bàdán jọmọ̀ wá lọ tí mẹ̀kúnnà bá síkì kódà tọ́lọ̀n bá ní kí wọ́n jàjà rántí àti kọlù ẹ̀gan a ń bèèrè kí wọ́n wá lọ bẹ̀ẹ́wò báwọn wá wọ́n náà mẹ́fà kan àfikà mú jùlọ. ìdálákìtà fún ìfàsànlẹ̀ màálẹ́ yìí. àkọ́kọ́ náà tàbá pàdé ara wa ọmọ ìyá ni wá mùsùlùmí ni wá ó ìdí ìmọ̀ àkídà ẹniyàn ṣó ń pè nǹkan mí lọ́lọ́n lẹ́yìn ọlọ́run ni ṣe bọ́lọ́ náà lórí àpẹẹrẹ lára ìpó ń ni lẹ́sẹ̀kẹsẹ̀ sálámù àwọn ayáwà kan náà wà lónìí o àwọn tó ti àkídà ti ti wọn ó tó ti fòkà náà wọ́n bá mi báyìí tó bá ti wọ́ látòkì rí ẹ̀gbẹ́ ìṣòkòtò ẹ̀ ṣe ìsbáàlì àti rí pé àwọn ìlẹ̀kọ̀ àwọn ìdí kò sọ́ kìfèrí áásí ni ẹlẹ́ṣẹ̀ ni kìí ṣe kèfèrí o gbọ́dọ̀ sálámọ̀sí tọ́rọpọ̀ ti pàdé mú yẹn sísà yẹn orí pé fòwọ́kì mọ́rùkú wọ́n ní kọ́ọ̀bù sísà wá rí pé èmi ò lè káàmì

kọkùnrin dì mọ́kùnrin kó bọ́ lọ́wọ́ kóbìnrin náà obìnrin lọ́wọ́ ẹ̀rìn máa sọ pé ṣòdípọ̀ kpee ní ká máa kíra wa kọ́ máa lọ sálàmù sí ìyàwó máa lọ náwọ́ sí ìyẹn kọ́ náà sọ fún ẹ̀hùn àbájíjá iná sàráwà lẹ́kùn sísá kí nìkan ni ò ní ìrànlẹ̀ sísá lílé yẹn ìyẹn kọ́ kóbìnrin máa bọ̀ obìnrin lọ́wọ́ láàdẹ́dẹ́ kúlù ìlìjà náà tààtùmínú arábìnrin ẹ̀lẹ́ wà àlìjánà àti tẹbá gbọ́lọ̀ ń gbọ́lọ̀ ìgbàtẹ́bá tó fẹ́ràn ara yìí ni. àwàlá dúnlù kún mú alájẹ́ yìí ni ìlàfà àlejùmú táà bá bí tán. arábìnrin ṣé kí n jú yẹn kankan fún ìtẹ́bá tí ń ṣe láàrin ara yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ràn ara yìí. àfúnṣe eh. good afternoon sir good morning sir ẹ sọ́pù kó jẹ́ pé yẹn àwọn ìfi ń kí arábìnrin ẹ máa sálámọ̀ síra yín ẹjọ́ kó mọ́ra nínú ilé láti nílọ ẹwà jẹ́ kó mọ́ ìlara náà déta àwọn akékèké táà ń bí nìsìn táà ti fi kọ́ nílé àwọn ọba fẹ́ kọ́dẹ̀ ẹ̀ntọ́ pàdé tí kìí ṣe mùsùlùmí àti sálámọ̀ sí <laughs>

àfùṣọ sálà mọ́bẹ̀yìn kan. Àgbẹ̀rẹ̀ afẹ́ bàjá torí tọ́lọ́run. Ìjáde tó ń lọ tó mọ̀ bí yóò máa dé. Ìjáde tí wọ́n lọ tó mọ̀ bí yáwà padà sílé. Ìjáde tó ń lọ tó mọ̀ bí yáwà dé bẹ́ẹ̀ tó dágbére fún. Ìwọ náà tó ń fi mú dá ò mọ̀ bí yóò kọ́dà tó rí pẹ́yàn jẹ́ ní bídí ah, à kò túnmọ̀ sí pé kó wá kórè rẹ̀ lórí fóòní máa sálámọ̀ sí àbó ní jámù sálámọ̀ ẹ̀ ẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sálánkà ṣe hajjiru ní rárá má gbàgbàkúgbà mọ̀ máa ṣàlàyé fún ní bó ṣe ṣe hajjiru fún tó dé lẹ́wù tó ṣe fún yẹn gan ò ní rí correct pẹ̀lú tó wà lára ẹ̀ tí ò dá ẹni tó pàṣì tó ta sí kò sí mo ṣe fẹ́ pẹ̀sá àkíyèsí. ìlàlápín ìtàkùn fásálì máa lè yìí. àtúkọ̀ ọmọ wíwá ṣe mánéjì àwọn èèyàn wíwá ṣe pàwọn ọ̀nà ṣọ́mọ̀ yí ẹ̀ mùsùlùmí ni ó dà ó gbọ́dọ̀ máa láàánú ẹ̀ lẹ́ni pé tí mo bá ń bá ṣe tí mo bá ń bá ṣe ọlọ́ndẹ̀lẹ̀ fi mí o mo dẹ̀ close mọ́ wọn nílẹ̀ ẹ̀rùn ojúmọ́ nílẹ̀ mi close mọ́ wá rí ha closeness yẹn á bí náwọ́ sí orin bá sọ̀rọ̀ o ń bá ṣàwádà o gba whatsapp number ẹ bẹ̀rẹ̀ sí communicate wá rí pé obìnrin sóbìnrin là ń sọ wá rí pé ní kò pẹ́ kò o náà bẹ̀rẹ̀ sí improve ọjọ́ kan lọ́kàn máa sọ ẹ̀kọ́ àmúdẹ̀ láìkí bẹ̀ ṣe rán ìmọ̀rú yìí ìlú ma ń parí ẹ̀ náà bó ṣe sọ ẹ̀kọ́ tó sọ tó bá lówó lọ́wọ́ o ti gbáwájú sáré rẹ̀ fún o ti fi bẹ̀rẹ̀ fún òkú wà nìyẹn tá ń pè ní jọmọ̀ ìyá nìyẹn ó ti súnmọ́ tí wo kí ló wà ní ṣọ́pù ẹ̀ ó dà pé nǹkan lọ dédé fún lágbára lẹ́jẹ́ mẹ́ta yìí ìwọ́dẹ̀ ní lówó ó dẹ̀ ṣẹ́kù sọ́dọ̀ ti ẹ òkú wà nìyẹn ìdájábára wa ṣe àkọ́kọ́ nìyẹn nínú tó lè tó wà kàfà àjíbùhù arábìnrin tọ́mọ̀ ayá rẹ tó bá pè ẹ́ kàfà àjíbùhù tó bá pè ẹ́ síbi ìyàwó ó pè ẹ́ síbi àkíkọ̀ ó ní òun ọlọ́run kọ́lé fún òun òun dẹ̀ fẹ́ ṣàpèjẹ arábìnrin tó bá ti pè ẹ́ síbi dáadáa dá lóhùn kì í ṣe pọ́pù ẹ́ síbi òkú ṣíṣe ò má lọ yẹn o bó ṣe lè ń kó sọ pé ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ní ká bára wa ṣe má lọ bí àdádá lẹ́bi tọ́lọ́wọ̀n fẹ́ o kì í ṣe kó pè ẹ́ wá kẹ́wù ń ṣẹlọ́run kò sí nínú òfin ìsìlámù wa gbogbo dáadáa ṣíṣe ó láàlá. ìlàdáwà ẹ̀kàfà àjíbò rẹ̀. nǹkan rẹ̀ tó tọ́ nínú for advice lọ́dọ̀ ẹ̀ gbà mí nímọ̀ràn mo dẹ̀ fẹ́ mo dẹ̀ ń ronú pé kí n ṣe nǹkan báyìí. sàn hákà. ìwọ náà ṣe nà sí hà fún. sàn hálàkùn. má sọ pé ìtọ́ ti sọ fún lájí ọkàn yìí dẹ̀ gíràn yìí. ẹ̀wẹ̀ má gbé mi lẹ́nu jójàre. rárá má conclude. online o le gbọ́ ó lè jẹ́nu tí ẹ ló máa gbọ́ kó ti máa gbọ́ lẹ́nu àwọn àfà ńláńláńláńláńlá káàkiri kó kọ́ ní fóònù ẹ̀ kí yẹn máa ti change my díẹ̀ kó jẹ́ tó gbọ́ lẹ́nu tí ẹ torí closeness wọ pẹ̀lú ẹ̀ ló dẹ̀ máa mú yí padà àsúnmọ́ sísúnmọ́ rẹ ni ó máa influence èèyàn púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ya ọlọ́mọ ẹ̀kọ́ mi àti yíyàyàkújà àwọn ọ̀rẹ́ kan ni wọ́n wọ́n kàn wọ́n máa kọ́ ní pé kò ń ṣèyàn bá kàn tráyẹ̀ tó wọ́n bá fi ń já wọ́n bá mú fún náà bá ah, orípa rẹ̀ gbáyagíyagẹ́ ẹ̀hẹ́n kẹ́rẹ́kẹ́rẹ́ ilé náà tó dàbí tó gbòyàn ẹ̀lẹ́ tún lọ sí <laughs> ọ̀nà bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó bá ti rí pò ló ṣe rí lójọ́ lóríire tí a bá ń súnmọ́ ẹ̀ tó ń fẹ́ máa bá ẹ̀ ṣe má sọ pé ẹlẹ́ha lè mi gbogbo tó ń bèèrè lọ́wọ́ mi ẹmú wọn pé kò lè wọ̀ ẹ́ lára ó kàn fẹ́ gbé mi lẹ́nu jó ni ṣèṣí sí fún ṣàlàyé fún sófin ẹ̀sìn ọlọ́wọ́ bá fún Nigeria sister wàláhì mo fẹ́ràn yín gan-an ó dẹ̀ máa ń ṣe mí láàánú pé gbogbo ara tẹ̀ ń sílẹ̀ kò tọ́ nínú ẹ̀sìn ẹ̀ tí ẹ̀rọ onújọ́kọ̀ tẹ bá kú tọ́ máa bó gbogbo ẹ̀ tọ́ máa rí mọ́lẹ̀ gbogbo ojú ẹ̀kánná orí etí gbogbo ẹsẹ̀ kò ní hàn síta tó máa yí ẹ̀sìn lọ́hùn ń tẹ́ ẹ̀fẹ́ bò yẹn wọ́n máa bá yín bò ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ló rọra wọlé ara káyẹ̀ ẹ̀dẹ̀ já àwọn sábàbò ló máa ń níyì ẹ̀dẹ̀ kan wo bẹ́ẹ̀ ni wọ́lá àwa tá à ń woro òmu wa ó lè jẹ́ ọlọ́lọ́ máa lò fún bùrọ́dà tó náà ń ṣọmọ yẹn ó lè jẹ́ ọlọ́lọ́ máa lò fún tó dẹ̀ máa mú náà òṣìṣì náà mọ́ ẹ̀nà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀fẹ́ rọra yìí ọmọ títí káwọn kan máa gbó mọ́lẹ̀ kiri báyìí tẹba dàgbà tẹ darúgbó kí lẹ́fẹ́ sọ fọ́lọ́n pẹ̀lú bẹ́ ṣe ń lora ń lòkulò yìí ayé alukọ̀rán náà dé sáǹkà fún lè máa títì ti ṣiṣẹ́ lára ẹ̀ ọ̀rọ̀ alájọṣe sárájọṣe ó lè máa tó dẹ̀bẹ̀rẹ̀ sí ti jú ẹ kíkí ní ẹ̀dẹ̀ máa di tó ń rìn láyà closeness wà sí ẹ̀ tó ń bọ́rọ̀ lẹ́nu gbogbo gbà tí ṣe sáà ní fi jìnnà sí abẹ́ òkúwà òkúwà yẹn ajọ́kópa tó wà lọ́wọ́ ẹ̀dì Akẹ́rin bẹ̀. Wà ìzá àtọ́sà fún Hamida Allah kàfà sàmì tí kò. Islam wáìdì kan ó fẹ́ ó kẹnu. Ìtókù ní káwà náà mójútó. Ó ṣe nílẹ̀ àánú lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ kí wọ́n tó fi ń dayé rú ni. Àwọn èèyàn lànú wọn ṣe mí jù. Oun tá fẹ́ kọ́ àwọn èèyàn pọ̀ gan, oun tẹ́yìn yáwà tẹ́yìn bàbá wa, ìṣe ní láti mọ́ pọ̀ gan nínú ẹ̀sìn tí gbogbo abá mójútó tó yẹ pé òun là ń kọ́ yín.

ẹbọ́ ìrẹ́ nìkan fẹ́ lọ sí hajji jò ní ẹgbọ́n tó bèèrè ń kà ní ẹ̀rán tí obìnrin tó lọ sí hajji tó ń aláwọ̀ ó yẹ kí wọ́n ti dára <laughs> nǹkan ṣẹlẹ̀ anábìnrin tí ẹn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́ nínú ẹni pé ìdá àtọ̀sá hamidallaha fàzámítìó anábìnrin ìdá àtọ̀sá fàhámidallaha fàzámítìó anábìnrin tó ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá sílẹ̀ gbẹ́ fàhámidallaha ó sí sábáyì alhamdulillah wáṣẹ́ alhamdulillah anábìnrin fàṣàmítìó tó bá jẹ́ orí ìrùn ní nǹkan tí mò ń kírun lọ́jẹ́ máa kìnnì rárá òun á ṣàlhàmdìlá lórí ìrùn ẹ̀dẹ̀jọ́ wà nínú sọ́fù ní ìwò ní kí lórí ìrùn ṣùgbọ́n òun lè ṣàlhàmdìlá ṣùgbọ́n wò ní kí ṣe ti yé wa ṣùgbọ́n òun lè ṣe lẹ́yìn orí ìrùn yẹn tó bá ti sín tó ṣàlhàmdìlá ò gbọ́dọ̀ ẹni tá a fẹ́ sọ bá à ń bọ̀ ń bí bá ló ẹni tó náà sí ń kọ́ <laughs> agbòrin bá sí ọjọ́ kú rẹ̀ yẹ <laughs> ah! ẹwọ̀rán mùsùlùmí àbúwá <coughs> blessing tàbí jẹ́ bẹ̀ <laughs> nǹkan ṣàrin ẹ̀gan kò yé wọn kò mọ̀ bí ẹkùn sọ ọmọ ògbọ́lẹ́nu bàbẹ́ nílé kò gbọ́lẹ́nu bàbẹ́ nílé kò gbọ́lẹ́nu àfẹ́ náà ìyẹ́gbàtà ọmọlẹ́kẹ́ ó tún jẹ́ pẹ́jọjúmọ̀ làfún àṣẹ fọwọ́ sí mú mi ọ̀sẹ́ fi ṣojú wọn làfún àṣẹ dákan dúró nínú ọmọlẹ́kẹ́ ó tó ti tájà rẹ̀ ti ti síwájú tọ́lẹ̀ rí pé àfà dádúró àti lágbàdà àfà máa ń dádó lójoojúmọ́ lọ́nà ọ̀kẹ́ tó máa ń bá wọn sọ ah ìwò tí mọ̀ tó máa bá wọn sójọ́ kan tó ń rí iṣẹ́ tí mo sáré ló bá ara kan wá sí mọ́ múnira nígbà tí máa fi mọ́ mìíràn àdé báyìí bó ti rí tí àtìkì yán ti jókòó sẹ́sẹ̀ àfà ah ẹ̀hẹ́n kí pọ́blẹ́mù ní ẹjẹ́ káwọn ọmọ yẹn kọ́ gbogbo nǹkan ẹ lọ́dọ̀ wa tẹ́ni tó bá sí lọ́dọ̀ wa bá ti sí tó ṣe alhamdulillah kí lọ́kàn yarhamukallah ah, tẹ́lẹ̀ mi bá pé kéwú káì kẹlẹ̀bẹ́fẹ́ ilé jáde lọ́nà fún yẹn gbàtáyà bá ní yẹn tán yarhamukallah kì í ṣe yarhamukallah ẹlẹ́mẹ́ni yarhamukallah dọ́lẹ̀ bá dẹ̀ pé jẹ́ sátúmọ̀ lọ́kọ̀ ẹ̀rẹ̀ tó bá ló tún òun tún fẹ́ fi agídí pèdélẹ̀ náà báyìí káì àfi ìgbà tí mọ́tò oorun ti jẹ́ àtú tó wá ń pọ́n wa ṣẹ́rí ọlọ́pàá kan ara fún ló ń jò ní ìtàkan lọ tó dáadódó tó kí wa tó ṣáájọ̀ tó wá lọ́rọ̀ abá fún ló bá àjọwà ah, ní mọ́tò náà ni pẹ̀lú àbúsọ̀fẹ́ eh, ah, ó dẹ̀ wú lórí pé ẹ̀hẹ́n ó sì jazakumullahu khayra uniform man ẹ́ àfáà ní ò mọ́ tó yẹ kó ń wí ẹ̀fì kọ́ àwọn ọmọ ìtẹ́bá fún ọmọ inú nǹkan ẹ̀sọ fún kókó tún sọ bẹ́ẹ̀ fún yín ó bèèrè nǹkan lọ́wọ́ yẹn fún lẹ́ẹ̀dẹ́ khayra daddy ẹ fún ní nǹkan ẹ pé kí ló yẹ kó sọ fún dáadé ẹ̀ torúkọ́ máa fílì pé ẹ̀tọ́ wọn ojúṣe wọn lọ́gbọ́dọ̀ ṣe fún mi ẹ kó tún ṣàdúrà fún wọn jazakumullahu khairan arábìnrin tó ọmọ ya, kí oyún ti ń pẹ́kò tó sẹ́jẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń kódà ó wọ́s lébi pé mo wà ń bẹ̀ kan jò ní àwọn èèyàn ń ṣènáwó wọ́n dẹ̀ ń wojú sáf wọ́n dẹ̀ ń wojú sáf wọ́n gíràn dẹ̀ pé ó dẹ̀ fú ẹlẹ́ha obìnrin náà ó ń sáf lọ́dà obìnrin ó dẹ̀ fú ẹlẹ́ha ó dẹ̀ lọ ń sáf àwọn ẹlòmíì lọ tẹ́kẹ̀rẹ̀ ni wọ́n kó fún wọn mo wá òkú hatred islam hatred ìmúra ẹ̀há yẹn ló ń ṣe yàn ó dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́hà ó dẹ̀ sáfọ̀ ẹlòmíì lọ tí wọ́n náà bá jẹ́ lẹ́hà tó wà lókèṣàn tó rá àwọn ẹ̀yẹ mùsùlùmí tó ní kó fún wọn ní nǹkan márùn ètò lẹ́nu ojú pin pé kò sì lè yí padà ó náà lè gbẹ̀há lọ́la fún ni tí wọ́n máa fún kò sójú ṣe tiẹ̀ ẹjá ṣe dára síra wa ẹ má jẹ́ a máa ti ríra wa ní pé ibi táwa bílọ́ǹgì sí rèé òtún tó máa pa àtàwọn ilé pọ̀ kódà kí wọ́n sí àníṣe ìrámkàláwò fún wọn ara àwọn kan tí wọ́n máa ń sọ pé kódà àwọn àtàwọn alágbájá òtún níjọ pàdé mọ́dà kìyà mọ́ ọlọ́run nǹkankan nípa àwọn pọ̀ mọ́ kí ló dé kí ló le tó yìí tí islam lẹ́lẹ́ ń ṣe yẹn tí wọ́n bá rò pọ̀ ráì níbi tó payín pọ̀ àti sọ̀tọ̀ alámàrí tẹ̀sìn wọn torí pé ibi tó payín pọ̀ di ẹ̀sìn tó wáyé pé bídíà lélẹ́yìn ṣe súnà lélẹ́yìn ti clear o ìjókòó hálùkù àti ìjókòó àsàlátù wọ́n ń ṣe gbé ara wọn àdádálẹ̀ nìkan ìtọ́lọ̀ níkà náà bí wá kọwa nìkan o ká já lójú o gẹ́lẹ̀ mi máa rò pé àwọn ti ní kí gbogbo unite brotherhood yẹn bẹ̀rẹ̀ báyìí sí ọjọ́ ti já so àwọn ọmọ wa hálùkù yìí o kẹ́ẹ̀ náà wá sàlátù rárá o ìyẹn kọ́ là ń sọ o ẹ má ṣe mi gbọ́ o ẹ má post tí واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا Ọlọ́run dá wa padà sí pìlẹ̀ tó lè bí unity láàrin wa. Wa'tasimu bihablillahi jami'a. Ọlọ́run ní ká dìrọ̀ mọ́ hablillahi, ó náà ní Al-Qur'an. N tó wà ní Al-Qur'an ní kí gbogbo yín máa mójútó pẹ̀lú àti. Wala tafarraqu. Ọlọ́run ní ẹ má pẹ̀rẹ̀ yẹlẹyẹlẹ tí ò ní fa pínpín yẹ́lẹ̀ẹ́lẹ́ tó máa bí ṣọ̀kan báyìí ní tàná ṣe ṣọ̀kan tó wà nínú alkùránì ní o tó wà nínú hadith anábì ní o sallallahu alaihi wasallam òun náà ládẹ̀ ń túnfọ́ látẹ̀kan yìí nínú ẹ̀ náà ni tó bá ti sín kẹ̀kì tó ṣe alhamdulillah bákan náà fa idha marido fa'iduhu arábìnrin fa idha marido fa'iduhu tẹ bá ti gbọ́ pé ọmọ ìyá mùsùlùmí kan sick

fọ́tẹ̀lẹ́hù tẹ̀lé débi tí wọ́n ti lọ kírun sí lára tún tẹ̀lé débi tí wọ́n lọ tún sí ní tẹ́ tó ti tẹ́lú dáká sìnkú mùsùlùmí sí púpọ̀ mùsùlùmí tẹ̀ wà ń bílò ní máa sọ tẹ́mí tó lọ tó bá pín tó wà nínú pláàni ni pé ibìkan tẹ́ fílẹ̀ níwájú ìta iná fẹ́ sin sí ẹlọ chíǹjẹ ẹ̀sọ fún àmọ́ yín ẹ̀ṣẹ̀ ní ká máa sìnkú ara wa sílé ìtẹ́ ti pọ̀ rẹpẹtẹ ìtẹ́ ni mùsùlùmí sùn tó bá ti kú tán ilé làyè alààyè ìtẹ́ làyè òkú gbẹ́ ìyá wa gbẹ́ bàbá wa ẹ̀dì kí ní ìmú ẹ̀dìmú olùsọ́jọ́ ní tí mo sọ̀rọ̀ àwọn olówó kan nínú abẹ́kúta ètò ẹ pé kọ́nà tó bàbá mi ṣàlékún kẹ fún wọn bàbá wa mọ̀ nígbà ayé wọn tí wọ́n kọ́ ilé epo mọ́ bàbá mọ́kọ̀ máa ṣe à alhamdulillah gbà tí wọ́n kú ẹwọ ọdún tí bàbá náà ti kú ẹ̀dẹ̀ gbogbo lọ́n ṣe kẹ́ wọn tó tí kì í ṣe ilé kan ni wọ́n ní àtàwọn investment ní ìtẹ́ ni bàbá sùn ìtẹ́ ni wọ́n gbé wọn lọ tí wọ́n sùn sí bàbá ti sọ tẹ́lẹ̀ kan tó kú àwọn ti gbọ́wà sí pé ìtẹ́ ni kan sí mùsùlùmí sí ìtẹ́ ni wọ́n sí wọ́n sí bàbá kan náà tún kú ní kò pẹ́ nínú àwọn olówó inú Abẹ́òkúta ń bi torí tabákan dárúkọ àwọn èèyàn mẹ́ẹ̀ẹ́ mà ẹni wọ́n sọ pé ah, ah, ah, torí àwọn ìjájẹ náà jẹ́ kan gbókun wọn lọ sí tẹ̀ ẹni wọ́n jẹ́ kan lọ jòkú tèmi lọ rárá o kóbìnrin sáàfù obìnrin kọ́kùnrin sáàfù ọkùnrin وإذا مات فاتبعه akíní àdúgbò wa ń bí ẹ máa ń ṣe dáadáa púpọ̀ ọlọ́run tó túbọ̀ bá bò ní láṣìírí àyẹ́rọwó ṣàwọn dáadáa tẹ́ ń ṣe máa ọlọ́run níbi ṣàdánwò fún yín àdánwò tó máa dé bá yín tí kan ní máa kidney problem tó jẹ́ pé bíta àdẹ́ náwó sí nìyẹn afẹ́ ṣe afẹ́ ṣe ò bọ̀tí bíta àdẹ́ rán nìyẹn ọlọ́run máa fi rẹ̀ ṣàdánwò fún yín mo kí lọ́pọ̀lọpọ̀ bàbá kan kú ní kò pẹ́ yìí wa sórí bí gbogbo iná lẹ́mọ bàbá náà ìtẹ́ náà tí wọ́n sí o ajọ́lọ sí wọ́n náà ni o ìtẹ́ ìtẹ́ olómoore wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó máa sábà dà nǹkan orú mọ́pọ̀lọpọ̀ èyàn ọmọ ìyá wa mùsùlùmí lójú àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa ọdún pé gbàtà àfá mi bá kú ilé náà sí wọ́n sí ìgbàtà àfá kú tán sí sí sí rúùn kí ló túnkù tàwà fẹ́ sọ láìṣe olóòṣà àwọn olóòṣà alámọ̀ tí wọ́n sin sínú yàrá tó sin sínú ilé ìgbàtà gbójúlẹ̀ Yorùbá ìfihàn bí ó ṣe ń ṣẹlẹ̀ ní Abẹ́òkúta tírípẹ̀ ìyáwá yóò kìí ṣe olóòṣà àbá ní àbí Ọlọ́run ní ṣe olóòṣà o ọlọ́dà ní ṣe olóòṣì o ọlọ́dà ní ṣe oníṣìṣẹ́ o ẹ̀ní ṣẹ̀ṣẹ́ o ẹ̀ní ṣìṣẹ́ o nǹkan àmọ̀ ní kí ló wá ṣẹlẹ̀ sí mùsùlùmí arábìnrin ká tẹ̀lé bí tẹ́ ìdáàmà ìtàfà tàbí ìhùn tó bá yẹ́ pẹ́ skills of ẹmà wà ní pé bọ́ ṣe máa ṣe bẹ̀yìn wọ́ọ̀kì ká lọ lọ́ṣàbẹ̀wò tẹ́ lọ́ṣàbẹ̀wò tẹ́ lónìí kó lọ ohun tó ń ṣẹlẹ̀ bí aṣíwà ní tẹ́kan lánàá ṣánà tọ́lápù kọ́ máa gé orí ẹ̀ kọ́ máa ṣe kíní kan ní ẹ̀ẹ́ eh. àwọn èyí tí wọ́n ti sọ́pọ̀lọpọ̀ àwọn àyè káàkiri títì ti jẹ́bẹ̀ ní sí wọ́n ti lọ egungun ẹlòmí mọ́lẹ̀ àwọn mẹ́rin àwọn ọ̀ráyè láti wá wù nǹkankan àwọn ọmọ mí ti ta bàbá àbíyà wọ́n ti ta mọ́lé wọ́n ti jápa àwọn tọ́ra àwọn tí wọ́n government approved site náà fi ṣe tẹ́ torípẹ́ ẹ̀ tẹ́fẹ́ ṣe tẹ́ náà ẹ má kọ̀rọ̀ mú bì kan ẹ kọ́kọ́ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì àpúrúfù ẹ̀ ó máa ṣe pé ẹ́sẹ̀tì kan ni. wáyé ń tọ́ ìfàtà ní mínálímùmí nínà kúta tàlú fásilìn fún bẹ̀yìn náà máa. ibi tá a parí ẹ̀ sí níbi ti tẹ́yẹn níbi ti sísìnkú títẹ̀lé títẹ̀yẹn ó máa kíní yẹn á máa fún àwádáàkù náà láyé ní ìròrí pé báyé ṣe gbátọ̀ lágbájágbà tó kú tán yìí níjọ́ tèmi náà bá sí ah, Ọlọ́run jẹ́ kí àwọn èèyàn náà lè ṣùgbàgbò bí báyìí o ẹyẹ ẹ̀kẹ́ iná wá ṣe fún yìí láyọ́ wá ṣe fún yìí ṣùgbọ́n wò kí ń ráàyè lọ bí irú ẹ̀ níṣá kí ní kan máa ń báyàn nínú jẹ́ tabárí tó bá ń ṣẹlẹ̀ tẹbá sọ fẹ́ lómi pé mọ́mí ikú àbídáde ń kú pé sọ́rí ah, sọ́rí ìjọ́ wo ni ọ̀hún ìṣẹ̀kú náà ni a máa san nírọ̀lẹ́ yìí ọjọ́ wa ni ṣé ìjọ́ mẹ́jọ máa parí ẹ̀ àbí gbogbo gbòǹgbà lẹ́wà fi gbogbo ẹ̀ sí sáàmùdẹ̀ wá bí sí o ọjọ́ tọ́lọ̀ bá lè ní kí máa ti ń dúró tán yí pé mi ò ṣíjọ́ mẹ́jọ mi ò ṣíjọ́ mẹ́ta mi ò lè ṣe gbogbogbò mo fẹ́ sin wọ́n lónìí mo dẹ̀ ń retí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ mi tẹ́ fẹ́ràn mi tẹ́ fẹ́ràn ìyá mi náà ẹ wá bá mi jọ kírun tán wọn lára mo tí mo ń retí lọ́dọ̀ yín nìyẹn kò sí pátí kankan sáyẹyẹ kankan tẹ́ bá padà wá ẹwọ ìrìndánù ní o ìròrí yẹn ló wà lọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́gbẹ́ta láti gbọ́ pèèyàn kú báyìí kò ní mú ọlára kan fi tí wọ́n ṣe ń jọ yẹn lẹ̀ kí wọ́n sáré níbẹ̀ pé afẹ́ kírù sí lára ń tó mọ̀ wà lẹ́mí wọn ni pé a máa pàdé jọ mẹ́jọ a wá kú náà ẹ tẹ̀lé dé tẹ́ pípọ̀ wá débẹ̀ ìkẹ́ni fún un níparí àǹfàní pàwà mùsùlùmí àjọríra wa láyé yìí ibi tájọ ṣe pọ̀ wa tàà ti lè pa ń tó bá wà lẹ́mìí ara wa rẹ́ kádẹ̀ fi ìṣọ̀kan bára wa lò kádẹ̀ ma fọ̀dọ̀ ọ̀ràn ra wa lọ́wọ́ onípẹ́ta bá tẹ́rà àwọn kan tí àwọ̀ bá wà láàrin wọn tàbára àwọn kan nínú wa bẹ́ẹ̀ ṣe wà ní community yìí bẹ́ẹ̀ ṣe bára ń ṣe yẹwà vigilante o Mínà ìlúmọ́mí ni. Bàbá àmọ́mù wọ́n lọ́wọ́ bọ́ akọ́ ìmọ̀ ṣe o. Ẹ máa observe àwọn èèyàn wa, àwọn tó ń bọ́ bá ṣe ń lọ, ẹ̀yin brothers ọ̀fàyílẹ̀ ọ̀gbà ṣetán láàyè láti wà ní wọn káwàánà máa aláwọ̀ ṣetán láti penetrate. Fàásìlẹ̀ṣù bẹ̀yìn náà hùn máa. Ọlọ́run bá ní sáà bá ti rí pàwọn kan nínú ní ṣù láàrin ara wọn. Fàásìlẹ̀ṣù bẹ̀yìn náà hùn máa. Wọ́n bára wọn jà, wọ́n nẹ́ra wọn sínú wọn yọra wọn lódì. Fàásìlẹ̀ṣù bẹ̀yìn náà hùn máa. Ẹwà kó máa burú jọ mi tó máa pé ìjà wà láàrin àwọn ọjọ́ mọ́ méjì. Ẹnìkan àádẹ̀wò pé kọ́dàkáyè ṣẹ́kùn bẹ̀ wọn ò lè dúró sẹ́gbẹ́ wọn ayà lọ dá dúró àbíkò dúró ta nígbàtẹ́rì bá tó sẹ́gbẹ́ wọn lè fẹ́gbẹ́ pọ̀ àwọn èèyàn máa yọra ọlọ́dì bá ẹ̀dẹ̀ ní tètè fura. fàyínbà kọ́ tí ó dẹ̀ ọ̀rọ̀ ẹlùmí lọ́rùn ó lè yan odi ọdún kan ọdún méjì ọdún mẹ́ta. fàyínbà kọ́ tí ṣídàgò máa alẹ́lẹ́ òkúrọ̀ àfàkọ́ tí lólẹ̀ tí tẹ́bẹ̀ kí hàtà tàbí àìlà bá wọn yẹn ẹ kọ́kọ́ pọ̀n separately ẹ pè ẹnìkejì náà separately òun tẹ́ bá rí pé tẹ́lẹ̀ bá padà tún repeat lójú ẹnìkejì ẹ̀ wàhálà yẹn máa tún gbìnà yá sí ni ẹ sọ pé ẹ má wọrí ẹ má tẹ́lẹ̀ sọmọ́ a máa mọ́ bá ṣe máa bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ ká má tún dá wàhálà alẹ́ sí so ilé náà tẹ́ sọ ẹ̀nà ẹ̀dẹ̀ ṣì wọ́n gbọ́ ní ó dẹ̀ jẹun tó gbà lérò rí o wọ́n láàárín àwọn èèyàn méjì báyìí nínú ṣẹ̀rẹ́ Islam a lè sọ tó jẹ́ sí pé kò

Fàígbà wà sí ẹ̀ṣẹ̀dáhùnmá alẹ́lẹ̀ òkúrọ́. Wọ́n tààlẹ̀ fi kíìpù brotherhood, òní pé tẹ́nìkan bá wá kọ̀ táwọn kan náà tí wọ́n ní ìṣù yẹn. Ìbà wá jì. Tó bá wá kọ̀ tó lóhun ò lè gbọ́. Ìdáhùnmá alẹ́lẹ̀ òkúrọ́. Lẹ́yìn Alájàngbèrà lélẹ̀ yẹn. Wákọ̀tí ló lẹ̀ tí tẹ́bẹ̀rì àtàtẹ̀ fi àìlà àmúrílà. Ẹ máa wo pé torí pé ẹ ń jẹ́ àǹfààní kan lọ́dọ̀ ti tiẹ̀. Èmi ò fẹ́ mọ̀ bó o ṣe tó láyé o. Wákọ̀tí ló. Tó bá ti jẹ̀bi, màá sọ fẹ́ asọ́fin pé kẹjẹ́ kọ́rọ̀ ìtàn ẹni ó ti ló ti tán lọ́dọ̀ tó ẹ̀dẹ̀kọ́ ẹni kò ní tán lọ́dọ̀ tí tẹ́bá ti ní kò ní tán lọ́dọ̀ tí gbogbo alẹ́dẹ̀ ń bájà yẹn tí gbogbo jọmọ́ bá jókòó tẹ́ fẹ́sẹ̀ ní dúró wípé ẹwò ẹ ká máa bájọmọ́ wà lọ tó bá pọn méjèèjì ẹnìkan ṣe ń jẹ fún àwọn méjèèjì ilẹ̀ o.

tó fi máa change tó fi máa ronú fúradà ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ tó mọ́ bá ṣe ń báyàn sọ̀rọ̀ àwọn àgbàlagbà ẹ tún pè wọn ẹgbùn ọkọ̀ lọ́rùn ó dá mama ẹ tún bá ìyá alágbàjá sọ̀rọ̀ àwọn náà ti bá wọn sọ ìmáàmù kan ti bá wọn sọ a tún tijọ́ àgbàlagbà tala tún lè bẹ nínú fámílì wọn náà ta ló tún súnmọ́ wọn àwọn jọmọ́ fẹ́ gbà nǹkan lọ́wọ́ wọn ẹ make sure pé ṣáwo gbogbo ọ̀nà láti jẹ́kẹ́ nìyẹn kó gbọ́ kíṣọ̀kan lè jọba. fàyínfà àti fàásílì rúrùbẹ̀ ìnáwó máa bí àdìlì wà kọ́ sí tó. aláwọn tó bá ti parí tọ́rọ̀ ti yanjú. fàásílì rúrùbẹ̀ ìnáwó ìyànrá dára dá òṣì kan báyìí ní rárá rárá rárá fàásílẹ̀ ṣùgbọ́n bẹ́yìn náà máa bílẹ̀ àdínlẹ̀ ẹ̀kọ́ máa sọ pẹ́tọ̀ bẹ́ṣù ṣe ṣe ni a ti dúpẹ́ pọ́lọ̀ ti dójú ti bílẹ̀ àdínlẹ̀ wà ẹwọ́n tí ṣètàní tí ẹwọ́n tí ànábì wa Yusuf sọ́jọ́ kìíní àná alayhi salatu wa salam nígbàtí àwọn ọmọ ọ̀yá àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé tí wọ́n lọ jù sínú kànga tí wọ́n ti gbà pa àwọn ti pa látara hatred ṣe mọ̀ pé ń pà tọ́lọ́n padà rẹ̀ kànáà Yusuf padà wà nípò ọlá tọ́lọ́n padà fi borí ìṣòro yẹn alayhi salatu tọ́rọ pa àwọn ti pánjọ́ kí náà tí wọ́n padà dé ààfin ọlá tó wà ẹgbọ́rọ̀ tàà náà Yusuf sọ ń pàtà àwọn ọmọ bàbá rẹ̀ sọ pé ìsẹ́kìrì lánà bàbá bẹ Yusuf gbogbo má bínú kókó sàmúlùkúrò fún wa anábi Yusuf ní عليه الصلاة والسلام من بعد أن نزق

dá wàhálà alẹ́ láàrin ìmẹ̀ àti àwọn brothers mi ṣẹ̀rí pé ẹni tó jàre tó ti bọ́ tí pọ̀ ọlá jẹ́wọ̀n kan tó yẹ kó máa sọ pé lájẹ má bẹ̀mí lórí wọn ohun tán ṣe fún mi yẹn mi ní ṣẹ̀yẹn ni bàbá mi ṣùgbọ́n máa fojú tí wọ́n náà wọ́n máa ó ṣe wọ́n léṣe mú ọrọ̀nú ó fàgbàkágbà wọn pẹ̀lú àgbàlagbà bí a mọ́ wọ́n wá tún bá àwọn ọmọ yẹn bẹ̀bẹ̀ wọ́n wá wọ̀nà gẹ́gẹ́ bí bàbá àfi kó yọ́nú sí wọn jọ kò jẹ́ kí bàbá ẹ dì ó ní lẹ́yìn ìgbà tẹ́ṣù ti dá wa lálẹ̀ láàrin mi àti àwọn brothers mi èṣù ni anábẹ́sùfù dálẹ́ di o gbogbo tó ṣẹlẹ̀ láàrin àtọkọ yín tó ṣẹlẹ̀ láàrin àtìyàwó yín ẹ̀dà blẹ́mù ya lù ṣe tọ́ni ìjọmọ̀ ìyá lè ráyè tó ń tẹ̀lẹ́ ọ̀rán àtàn brothers ẹ̀yìn brothers láàrin ara ẹ̀yìn brothers ládùúgbò ẹ̀yìn wọ́n láàrin ara yín gbogbo àwọ̀ tó tẹ̀lẹ́ àárín ètè èṣù ní èṣù wa ṣe ìjẹ́ èèyàn wọn kò yẹ kán ronú tán rò sí kùnmù ya máa ṣàwálẹ̀ ìkìwà ní àfilẹ́ ìṣẹ̀ṣì ti fún wa lónìí sí kùnmù ya máa ṣàwálẹ̀ ìkìwà ní ọ̀pẹ̀wẹ̀ ọ̀tẹ̀ wà ń bí látorí mọ́mù wa bálẹ̀ wà tí gbogbo ẹ̀yà wa ìbàbá lápapọ̀ ya máa ṣàwálẹ̀ ìkìwà ní títí ilé ìta lè ṣe lónìí ìyàbẹ́lọ́ kó jẹ́ sábàbí dáadáa túhùmìlú àwùkọ́ dákan. Èmú ń bẹ̀ yí, ẹ má jà máa fàzùkú ara rẹ̀ já lò dáadáa. Yàkúmù à ń túhùmìlú àwùkọ́ dákan. Kára ti pé àsìkò tá ní yìí, ó dàbí ìgbà tó kún lójú ni kò ní pẹ́ tán. Àtàndámù yàwó máa ní àlà máa fà takùn. Gbogbo ohun tó bá wà láàárín àwa àtìyàn ká jẹ́ kó tètè tán kẹ́mi tó kú bọ́ lára wa. Gbogbo ohun tó bá wà lọ́wọ́ wa ká tètè ná